mo ṣe kí ni mo ṣe àti pé ta ni. bẹ́ẹ̀ bá ní ìjọ mi bí ẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì pè mí ní wẹ̀rẹ̀dẹ̀ ẹ ṣàyè pa torí mi ò ní bí mo àgbá mú gbogbo ara ni mo fi jó ni gbà ìgbà. ọ̀bọ̀n kẹ́yọ̀ ọmọ àṣà òde wa bá ẹ lálẹ́. ó dà ó dà kí ni mo lè ṣe fún yín. <laughs> kí ni nǹkan tí ìwọ lè ṣe fún yín. ọlọ́gbọ́n ti mọ̀ pé ẹni tó mú ẹgbàá dání owó ẹ̀jà ló pa fún mi mi ò wá bí láti gbàgbà epo bẹ́ẹ̀ mi ò wá bí láti gbàgbà ìyẹn. ẹ̀mí ìwọ kankan ni mo wá gbà. ẹ̀mí mi. Ah! Ah, ẹ má gbẹ̀mí mi ẹ má gbẹ̀mí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má gbẹ̀mí mi. bẹ́ẹ̀. ìyá ń wo fẹ́lẹ́kùn ó jàre fẹ́lẹ́kùn bọ́dún máa dé máa kẹ́gbà dání fẹ́lẹ́kùn bọ́dún wá. àjòjì tí mo gbà sínú ahéré kẹrùn inú lọ. yá mo dúpẹ́ mo dúpẹ́. wọ́n ah, jẹ́ kó mọ̀ pé mi dálé mọ fọ́ọ̀mù lọ́tọ̀ èmi á dídá rù. tí o bá wá gba ẹ̀mí mi kúrò nínú ara ẹ̀. sí mọ́mì ẹ̀. elédùn àwọn àmàjẹ ìṣòfò ọmọ wọn bẹ ṣàdéhùn pé wọn fọwọ́ mi gbọ́mọ sí. ìwé yìí ló jẹ́ kí n mọ ìyàtọ̀ tó wà nínú òkú àti àlá. ẹ wá ń fìyà jọmọ òkú ọmọ àbí. <laughs> wo wọ́n jọ ọ́ lójú túbọ̀ sọ. kò sí ìyàtọ̀ nínú ẹni tó ti kú àti ẹni tó sùn. tara mọ ọrẹ ṣíṣe torí ọrẹ ṣíṣe tó rí òun ó lè sọ ayọ̀ ẹ̀pà méjì péré kó sọ dẹgbẹ̀fà. bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ kókó nínú rẹ̀. I am not perfect. I make mistakes. I hurt people. But when I'm sorry, I mean it. Vekete. Vekesha. Vekete bàjẹ́. Àìmọye àwọn obìnrin táwọn boys táwọn ọkùnrin ti bà láyé jẹ́. babe ṣó ṣó ọ̀pọ̀ ti ro kíní dáadáa ṣá. ó dín dín ìṣẹ́jú méjì two minutes ni mo fi rò ó kí n tó kí n tó fún dókítà lésì. two minutes ló fi ro adúrò ọ̀rọ̀ yẹn. wọn ò dárúkọ ẹ rárá wàá dárúkọ ẹ tó fifty times. ah báyọ̀ wá dé sí báyọ̀ wá dá ó tún di àmàlà náà báyọ̀ wá ṣe gbà báyọ̀ wá ṣàwọ̀. èmi ò wá sí o lè bímọ mọ́. ibi àbí irú òun ìyàwó lélẹ̀ kọ́kọ́ stand up jọ. onílé ah, ah. onímọ́tò o tún dúró dáadáa kí ló wá ń dúró dè o fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ̀ lọ́hún ni ò jẹ́ kó fẹ́ àwọn. tó bá tún jíjẹ mi ò máa ní kó gbé wò kó gbé wò ìwọ ló kò máa ní láti ṣọ́ eré ṣe kó má jẹ bá tí máa ń sọ fún ẹ kó má máa sọ̀rọ̀ báyìí mọ́ mi láìkẹ́ àjọ máa lo ilé ayé pẹ́pẹ́pẹ́ ni. a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kò rí kó sùn sí fẹ́ni tó ti lọ. àmọ́ ìfẹ́ kò rí kó sùn sí fẹ́ni tó ti lọ. tí mo fi wá rọwọ́ ìwọ́lẹ̀ fọyà ọ̀sáyé mi tolùbànújẹ́ ayé. ọmọ ọyá bọ́ sórí òǹkò yìí. òǹkò yìí wọn lè kí. kìmí lè ní o kọ́ má dìjà lọ́la. bó bá dìjà lọ́la ẹni bá lè dá àwọn ọmọ ní òǹdà àwọn mú. òǹkò yìí o fẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ mọ̀dí tí mo fi ń kọ̀rẹ́ mi ń gbèjì. kò séèyàn tó rí rẹ̀ bú abàyè tí ó sọ pé òun ò mẹ́gbẹ́ yẹ̀ mí o. ẹgbẹ́yẹmí eléyé orí ìtàgé èmi náà ni wọn ní fẹ́ lòmí ẹ wo orí ń o. bórí máa ń lọ sùn mi ọ. nígbà mo tó ń wà. ọyá mẹ́mu. bọ̀ ara ń gbé gàlégàlé gbogbo ẹ̀yin o àwa là ń gbé o. mi yín. kò sí bó tilẹ̀ wù rí. tó ń ìdí ilẹ̀kẹ̀ bá ń bẹ́ mú. bẹ́ẹ̀ sì ti ń wò yìí yóò ṣe ìgbéyàwó láìpẹ́ ah! ayé ògbọ́ ọ̀run mọ̀. ayé nǹkan kan ni ó gbọ́ báyé bá gbọ́ bọ́ọ̀rùn bá tó mọ̀. ẹ dákun bàbá. orókè ìjọ tó mọ̀. ọ̀n kò yóò <laughs> ọ̀n kò yóò. yóò yọ. Afọláyàn o ẹ mọ̀ pé nígbà gbẹ́yàwó Afọláyàn o ẹni kúkúrú yóò dẹni gígùn lọ́jọ́ yẹn ó dá mi lójú pé lọ́jọ́ ìgbéyàwó àfọláyan èmi ò máa wórí mi tì láàrin àbí màá máa lórí mú kí àfọláyan tẹ̀ ń wí yóò ṣe ìgbéyàwó láìpẹ́ ṣe rí ohun tó jẹ́ mọ́ kì í gbèjègbèjọ́ nu. ṣe rí tó onígbéyàwó tó fẹ́ ṣe ọmọ àfọláyan ìran yóò kì í sọlù sọ̀rọ̀ mi yọ̀ àtọ̀tẹ̀lẹ́tọ̀ ni a. èèyàn nìyẹn o ẹ sì mọ rí ṣe gbogbo òran afọláyan olówó ni wọn o sọ wàrà ayẹyẹ tó fẹ́ ṣe yóò ju ọ ṣe. ẹ ṣàṣẹ àbẹ́ ìfọ́nì ẹbí ṣé wọ mẹ́mu ni sọ mẹ́mu ni. wá Wa wá wá sọ́ọ̀rẹ́ ah, rẹ oh. ni. Wọ́n ṣọ̀fọ̀ ńlé ẹmu wọn kì í ṣọ̀fọ̀ ńlé ẹmu. Ó ń tó yóò sórí ẹ̀ dàrú. Ẹni tó gbọ́mọ wá ti jọ́mọ lẹ̀ ó ti sá lọ. Àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. Àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ àjà ló balẹ̀. ọmọdé bá ń gé kíní gbọ́ àgbà ló mọ̀ bí tá a wó sí ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ̀jú rẹ̀ jó àwífúnni kò tó dání o àgbà ìjàkadì ni akèrègbè ni ó sọbi tó máa fokùn sí lọ́rùn o. èmi mọ̀ ni <laughs> èmi àtúnwá aláṣọ wò mí wò wọ́n bọ̀ wá léèsì ayé pé tó hmm. jiná dénú tó jẹ́ pé tó o bá wọ̀ lọ́jọ́ náà lọ́hùn bó o ṣe mọ̀ ah. kọ́ mọ̀nà mọ̀nà mọ̀nà eh, <laughs> ẹ wo ìyá wa mo tiẹ̀ jẹ́rìí yín ah. mo jẹ́rìí yín gidi gan ni <laughs> ẹ wá dákun ìtẹ́bàm wá ìtó gbẹ dáadáa ìtó jiná dáadáa tó jẹ́ pé ah. tó ṣojú gbèsè dáadáa tó bá rí báyìí tó bá rí lọ́rùn mi yóò mọ̀ kan ni yóò mọ̀ kan ọmọ ní kí ló dé kí ló dé. ẹ wo ìyá wa hmm. ẹ má gbàgbé mi náà. Ah, ah, ìwọ mọ ti ẹ dáwọ ẹ ló lé òun ah. má dáwọ ẹ lé lóhun. ṣẹ̀rí báwo ilé bá ṣe ń wọ tiẹ̀ tó ń kọ mọ̀nà kémi náà máa kọ. ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ ìyàwó. ìwọ mọ ti ẹ dáwọ ẹ lé lóhun oró ló fòfo ń sẹ ó ní òjẹ rí ó ń bẹ̀ mí lásán níta ń tó dọ́sọ̀ fún wọn tó jiná dénú ó wá jóde inú ilé mi ni ìní sọ tí ó mọ̀ọ́kọ mọ̀nà mọ̀nà mọ̀nà ah. èmi tó jẹ́ pé lọ́jọ́ náà lọ́hùn ibi tí gèlè mi ó wà ní. tó ń mọ wá ṣe àtúnwá dé ẹrù kẹ̀ǹgẹ̀ ó dé ẹrù kẹ̀ǹgẹ̀ ó mọ̀ mọ̀ gbèdé ó mọ̀ mọ̀ gbèdé òde yìí mọ̀ mọ̀ yẹ wá ó mọ̀ mọ̀ yẹ wá ó mọ̀ mọ̀ yẹ wá ó mọ̀ mọ̀ irú èyí mọ̀ mọ̀ yẹ wá ó mọ̀ mọ̀ yẹ wá. ọ̀rẹ́ ẹ̀yà wo ọmọ mi ìwọ fọkàn rẹ balẹ̀ èyí tó dáa ni ó bọ̀ra. ọkàn mi tiẹ̀ ti balẹ̀ ọkàn mi lẹ́yìn ọkàn mi balẹ̀ o. <laughs> ọkàn tèmi náà balẹ̀ ya wa tá a ti nírú yín lẹ́yìn ọkàn mi balẹ̀. wọ́n tún wá bọ́ wá ìpèlè tó jiná. ǹlẹ́ o hmm, ara ò tiẹ̀ dùn ọ́ ara ò dùn ọ́ tó mi mú o tiẹ̀ ṣe wà yìí òbí má ilé dénú àbàṣe ní ìlọsùn. ọ̀rẹ́ mi a máa kú gbáradì ìnáwó àwẹ̀lé. gbáradì nu o kódà mo ti ra bàtà tuntun mo dẹ̀ ti ra aṣọ tuntun o mọ̀ pé ìnáwó tó ń bọ̀ ìnáwó ńlá ni. ìnáwó ńlá ni o wo òkìkí ìnáwó òun yóò kàn hmm. gbogbo ìlú kéréje kéréje kéréje tí ń bẹ ní gbèrè àbáwá yìí gbogbo wọn báyìí wọn ti gbáradì ṣùgbọ́n ó dùn mí o ó wàá lè sọ fún mi náà kí n ra aṣọ tuntun àti bàtà tuntun. mo bínú ọ̀rẹ́ mi mọ̀ bínú ń sì sọ fún ọ mọ̀ bínú sọ gbọ́ èmi náà tiẹ̀ ti gbáradì èmi náà ra aṣọ tuntun àti bàtà tuntun. àdọ̀rà náà ni ń oh. tẹ̀lé ẹ lọ sọ́jà ọ̀rà tiẹ̀. ọ̀dà o. là ń ṣe tí a fi pọ̀ báwọn yìí o ìyàwó là ń gbé o ìlẹ̀kẹ̀ sọ ìlẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀ ìyàwó là ń gbé o. ìyàwó kẹ́ ọmọ yẹ̀rí ọ̀fà o ọlọ́lọ́mí mi là tó láre ọlọ́lọ́mí ọmọ abisu dá gbada èdè pẹ́ẹ́pẹ́ ẹ̀ mo kúnlẹ̀ wo òkú lẹ́lẹ́jọ́ mọ́. ilé ọkọ ló ń lọ. ó yàtọ̀ sílé ìyá pẹ̀lú lé bàbá rẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwẹ̀ léṣo ń gbọ́. èdè pẹ̀gbẹ́pẹ̀ láti mọ òkú lẹ̀ wo òkú lẹ́lẹ́jọ́ mọ́ o. ìyàwó là ń gbé o. ìyàwó kí ọmọ yẹn ọba. Ọlọ́run mi ṣòun gbọ́ bí mo ṣe koríkì bàbá rẹ̀ lọ. Yẹ̀rọ àjọ ọmọ ayé rí ọ̀fà. Ọmọ olúfọ adé orí pó yẹ ọ̀lì àbọ̀ orí. Àdínkù Adélàwẹ̀ o, tápá Adélàwẹ̀ lábẹ́ èsè. Ẹjẹ́ mọ́ pa àpádélàwẹ̀ lábẹ́ erimọ̀ ẹrú bàbá ilé ìtọ́sẹ̀ wọ fàbẹ̀ wọn atakàn ìkàn. Òròlú ni wọ́n ti lẹ́yìn òní jẹkún. Bàbá yẹn máa fi kún tọrọ fún alágbèni wọ́n fòdù ọ̀yà wọ́n ìtọ́ fọlọ́dì láwẹ̀ ẹ̀rí pé ládé ládé ládé aláàfin ládé adé aládìkún ńlá fàlàfin ló fi wá jọba ọmọ mo rí mo wẹ̀ wo wẹsẹ̀ kọ̀ọ̀kan mo wẹ̀ wọ́n owó jìnrìn ọ̀rẹ́ mi àfọláyàn ká mọ́ pàrọ̀ òdì ọ́ inú ìdùn gbọ̀ngbọ̀n kan sí o wọn ò mọ tọmọ ẹlòmíì o torí inú mi sáà dùn ni pé ọ̀rẹ́ mi ni wàá so ire lẹ́yìn báyìí ah, inú mi dùn àṣẹ. yọ ẹ sọ rí i ohun tó jẹ́ ń pè ọ́ wá àyè wípé òde wa ò ní bàjẹ́ o. àṣẹ o. sọ wá rí lédùá kò ní bòde gbogbo rẹ jẹ. àṣẹ o. ẹ bínú rẹ bínú rẹ ṣe ń dùn lónìí tínú mi ń dùn elédùá wà ní ah! kòrò sí láéláé. àṣẹ wà. àìwá ní sí kòrò ń náà ló jẹ́ ń pè ọ́ bá a ṣe wà lójú agbo lẹ́ẹ̀kan ní tí ń wo bí àfẹ́sọ́nà rẹ mẹ́ta mẹ́rin torí ìdí èyí gan ló jẹ́ ń wá pè ọ́ wá sẹ́kùn rí pé kí n kì ọ́ ń lọ ọmọ bòde mi jẹ. àfọláyàn ìwo ni bòde jẹ ìwọ ń jẹ kó de ó dùn ni. Ah, bọ́ọ̀rẹ̀ ẹni bá ń ṣènáwó téèyàn wá kó bíi mẹ́jọ ogún ọgbọ̀n ìmọ̀ ń jẹ́ kó de ó dùn èyí ó fi wọn sọ́tọ̀ tọ̀ ni wọn ò ní mọra wọn. àbẹ́mi ti máa ń ṣe tèmi nu. wọ́n ti wá mọra wọn nítorí mi ti ń rí àtọ̀kẹ́ àtàdùfẹ́ tí wọ́n ti ń fi ojú na ara wọn ohun tí ó sì bòde mi jẹ́ n òun ló jẹ́ ń ṣe ń para kọ́ da lébi tó wá dé o mọ́tò mọ́tò pè mí wá. ọmọ ìní mo dé dùn o àwọn bíi méjì mọ̀ sí ń bọ̀ tó ṣe pọ́wọ́ awọ alẹ́ wọn fẹ́ fi dé. Ah, ah, ah. ẹ̀gbọ́n mi mi èmi ló dé kílẹ̀ sí ní àyìn kí ló dé tó jẹ́ pé bàbá yìí á ń dùn lọ lẹ́yìn wá dún síbi ẹjọ́ kílẹ̀ bá a máa sọ lórí àá. ọ̀rọ̀ kílẹ̀ èmi ò fẹ́ o ọ̀rọ̀ kílẹ̀ bá a máa sọ àríyá ń lọ lọ́wọ́ máa ń wò kí ọkọ ìyàwó rẹ̀ mi gan ọ̀rẹ́ tí mo fojú jọ èmi ò fẹ́ o èmi ò fẹ́. ẹ ẹ wo wo mi ó ní ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì kó lè dá náà lóògùn tá a yanjú ìwọ máa lọ àbọ̀ rẹ. èmi ò wá fẹ́ o èmi ò fẹ́ o èmi ò rẹ́ tí mo fojú jọ ẹ̀gbọ́n mi ẹ̀ máa bọ̀ ẹ̀ mọ̀ jọ pẹ́ o èmi ò fẹ́ bẹ́ẹ̀ tí ń ṣe o. bó bá ti wá dé ojú agbo sórí àga tí mo gbé sọ wájú bá ń gbé sẹ́yìn ẹ̀ bá ń gbàgà mi sẹ́yìn ẹ̀gbọ́n mi. ẹ̀ mo ní ń bọ̀ mọ̀jà kága tí mo tí mo kọ́ nǹkan lé òun o àwọn ọ̀rẹ́ mi ti ń bọ̀ o. gbogbo ọ̀rọ̀ yìí wọ́n lágídí àní wọ́n mọ lọ ẹ̀gbọ́n mi. Eh, ah, ṣọ́ọ̀bù mi ni wọ́n lè ní ọmọ rẹ ilé rẹ̀. àwọn sì wá rí ilé pẹ̀lú adúrú tí mo ti kó wá. alájẹba eh, alájẹba ni ó bá ń gbá ga mi sẹ́yìn hmm. èmi ò lọ rí ìjókòó lọ́wọ́ yìí àwọn òde tí wọ́n ń jà yẹn wọn ò ní rí mi mọ́ nígbà wọn bá rí mi bóyá wọn máa bá wọn jà débórí wọn burú. tí mo bá rí ọ ẹlòmí lèmi ò lè máa lọ rí. Hmm, hmm. ibi tó ṣáà kéde solúfimọ. olúfimọ bó láì sí pa ohun tí ó mọ̀ dé dùn nù. o mọ tí mo fẹ́ ṣe. Eh, kí wàá ni o. yín kankan ṣèkàn lọ wọ alẹ́ tó bá dọwọ́ olówó iná kan pàtì ẹ. ọ̀rẹ́ mi mọ̀ gọ̀. mọ̀ gọ̀. kí n mọ̀ gọ̀. èmi ò sàfẹ́ èmi ò fẹ́ èmi ò. ó dùn pọ̀. ọkọ mi gbọ́gbọ́n kan sí i mo ti ń lọ ibi ìgbéyàwó èmi ò máa rí ọ lọ ibi ìgbéyàwó eléyìí rí o eléyìí tí mo lọ yìí àbó orí orí ni orí òrojú agbóhun orí bó ti kún orí bó ṣe bó ti ń náwó bó ti ń náwó bó ti ń gbóúnjẹ jáde náà ń gbóúnjẹ jáde. ó dùn pọ̀ ká lọ mo mu ẹmu kan ní àná n ò mú irú ẹ̀ rí ó tẹ́ra mi lọ́rùn mo yó ní bìnà mo ń gbọ́fẹ̀ pẹ̀rù ní sẹ́gun mo tẹ́ra mi lọ́rùn ó dùn hmm, tẹ́gàn níyẹn ó dùn ó dùn ó dùn. sọ̀rọ̀ olólùfẹ́ mi sórí hmm. sórí ìgbéyàwó èmi àti ẹ̀ mo fẹ́ kó dùn kí gbọ́ngbọ́n kọ́ sí hmm. bíi tàwẹ̀lẹ́ àti ọkọ rẹ̀ àfọláyan bó sì rí òun mo fẹ́ kí tiwa náà kó rí bẹ́ẹ̀ àbí kó tẹ̀ tún dùn jù báwọn lọ. ọmọ ìjà forí wórì ọmọ ilé níyàn láfọláyàn. Ah! ọkọ mi ṣebí wọn náà tẹpa mọ́ṣẹ́ apá rẹ ni ọkùnrin ni wọn náà hmm. tó sì ṣe kárakára tá a tù wọ́jọ táwa náà ṣègbéyàwó wa tá yóò gbọ́ tọ́run ó mọ̀. Hmm? elédùà ṣàánú mi o nínú wa kún sí apá mi nínú wa ìgbéyàwó tiwa náà dùn yóò lára rẹ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àìjá lọ àmọ́ ká mọ̀ pààrọ̀ ìnáwó hmm. wọn dùn ó dùn gẹ́gẹ́ ní ẹ̀ ó dùn ọlọ́run gbọ́ elédùn à ń gbọ́ gbọ́gbọ́n kan sí. à ń fẹ́ mu sinwọ́ báyìí à ń fẹ́ mu sinwọ́ báyìí. <laughs> fótó ni ká sọ ni àbí táwọn èèyàn janka tó wà ń jòkó. mo wòrán ọ̀sùn tó. ọ̀rẹ́ mi. bí gbogbo ọjọ́ ò bá yà àná yẹ o kódà lérò pé ìgbéyàwó àfọláyàn àtàwẹ̀lẹ̀ irú rẹ̀ ṣẹlẹ̀ rínú wa yìí. jọjọjọ wo ni kí ṣe tẹ́nìkan ò sí rí ah, ah. ọ sì wá ń pé mi ò wà ń ọ̀sùn tó ń. sọ́jàre. yíyún wọ mo gbé fún yín o níwọ̀n tó ṣe pé ṣe lọ fọ́ ọfọ́ kùtùkùtù ni. èmi èmi ọ̀sùn tó ń fọ́ fún kẹ́ni fọ́ fún ìgbéyàwó wò. àbí àgbà mi ni ẹ mú ìlànà lẹ níyún wọ náà níwọ̀n tó ṣe pé bó ṣe ń wòrè tó ń wòrè gbogbo rẹ ni mò ń rí kí nǹkan sọ̀rọ̀ ni o. Hmm. mo gbé fún yín o ó fọ́rẹ́ kódà òun rẹ̀ lójú rẹ̀ yìí ó fọ́rẹ́ kẹrẹ̀kẹ́ ni ọ̀rọ̀ rẹ̀ ò jọ mí hmm. lójú ìgbà tẹ́ pé nǹkan kínkínní báyìí ló máa ń jolùṣẹ́ lójú. <laughs> ẹ ṣe o ọtẹ ńlọrùn ah, mo ṣe ẹgbà ni kò sóhun téèyàn lè ṣe lójú ọtẹ ni tí ọdà níyùn gbọ eh. ah, yóò jọ mí lójú o ṣe nìkan tó pọ̀ nílẹ̀ bíi yẹ̀pẹ̀ tó pọ̀ nílẹ̀ tó ń yóò jọ inú ẹ̀sìn ti yẹn járe ẹ̀sìn ti yẹn járe. dúró dìgbà náà eh. dúró dìgbà náà mo wọn ṣe tẹ́nì kò ṣe rí wọ́n ṣe ìgbéyàwó ṣé ìgbéyàwó nìyẹn. Ah. èmi o mo ṣàfihàn rẹ tọrọ

Bí a pẹ́ láyé àgbà lẹ̀kan ni àwé o. Orí ìyá mi gbé mi gòkè àgbà o. Ó di jẹ̀lẹ́ńkẹ́, ó di jẹ̀lẹ́ńkẹ́ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ká ṣe fàgbà bá pẹ́ láyé. Àgbà lẹ̀kan ni. Olè kan ní bí apẹ́ láyé, àgbálẹ̀ kan ní àwé o. Orí ìyá mi gbé mi gòkè àgbà. Ó di jẹ̀lẹ́ńkẹ́. Ọmọ rẹ wà. Ó di jẹ̀lẹ́ńkẹ́ Ẹ ǹlẹ́ o. Orúkọ mi kì í ṣe ọmọ rẹ wà. Ọmọ yẹn ni lórúkọ mi. Hmm. èmi náà mọ̀ pé ọmọyẹni ni orúkọ rẹ àmọ́ torí pé o rẹwà lọ́mọbìnrin ló jẹ́ kí n pè ọ́ ní ọmọrẹwà. ṣe àmọ́ mi ì rojú ère nínú ìlú wa yìí ká lẹ́yìn. bẹ́ẹ̀ ni orúkọ mi ni afọlárìn ọmọ arówólò agboolé anífowóṣe ni agboolé bàbá tó bí mi lọ́mọ. àbí ẹ̀yin làbúrò ẹ̀gbọ́n afọláyàn ọkọ àwẹ̀lé tí wọ́n ṣe ìgbéyàwó lánàá. bẹ́ẹ̀ ni èmi ni. èmi lẹ wá fẹ́ o kí ni mo lè ṣe fún yín o. Hmm, ohun tí mo fẹ́ lọ́wọ́ rẹ náà pọ̀ mo kàn fẹ́ kó o jẹ́ ọ̀rẹ́bìnrin mi ọ̀rẹ́bìnrin Ben. ọ̀rẹ́bìnrin ṣá.

wá pàdé mi lọ́jà alẹ́ o. bí àwọ̀ òṣòro dára òṣòṣò wá pàdé mi lọ́jà alẹ́ o. Oh, oh, oh, odò ìfẹ́ lọ́kùn yóò jájọ lù ẹ́ o. kò mi mí àwẹ́ o fífẹ́ ojú rẹ sí mi ò bá ti kúrò mo gbà fàṣẹdá o ṣé funfun lójú ọ̀run o tàbí dúdú o kò kàn mí àwẹ́ bẹ́ẹ̀rẹ̀ ẹnu rẹ ò bá ti kúrò àbùṣebùṣe báyìí ló kà ṣá o báyìí ló kà o mi o. Adùn ìfẹ́ ọkàn rẹ ní tèmi o. Ìdùnnú ayọ̀. pé kájọ tukọ̀ ìfẹ́ yìí kó gbé wá débùté ayọ̀ kó gbé wá débùté ire odò ìfẹ́ tó kù yóò jájọ lùwẹ̀ odò ìfẹ́ tó kù yóò jẹ́jọ́lùwẹ̀ ọ̀rẹ́ mi mo fẹ́ bọ́ ọ sọ̀rọ̀ kan ni o ìyìnsí ni fún obínú sórí lẹ́gbàá ló pè mí tó bá mi sọ̀rọ̀ ó ní bọ́ sọ̀rọ̀ pé kó o jọ kó o ṣe tòun àwọn ọmọkùnrin yìí sì nífẹ̀ẹ́ rẹ ìbíyẹmí ọ̀rẹ́ mi ó nífẹ̀ẹ́ rẹ tọkàntọkàn ẹ ó dẹ bá wo ṣe fún un. Ah! Ah! ọ̀ṣun tó ń lẹ́nu rẹ lẹ́gbàá pè wọ́ lẹ́gbàá bọ́ ọ sọ̀rọ̀ dákun kí ló wá sọ fún. Ah! mo sọ pé ń bọ ọsọ bó náà mo bọ ọsọ yìí kó o ṣe tiẹ̀. èèyàn burúkú ni ẹ. ìyún èmi sí lẹ́gbàá náà lẹ́nu rẹ. ó tiẹ̀ ṣe sùúrù ó mọ mo fẹ́ sọ. So ẹ ọ ṣe sùúrù wo nǹkan tèmi tún ni tí mo pa tún lè ṣe òun rè kó o gbà fún lẹ́gbà ká a lè máa gbà ṣé o rí ọrùn kì í wọ o ká a máa gbà tọwọ́ rẹ̀ á gbà títí títí pé aṣọ ọrùn ẹ̀ yóò tà hmm. yóò fi máa kówó fún ọ rẹ̀ pé tó bá ti ń kó fún ọ tèmi náà ni kán tiẹ̀ nǹkan mi ni. <laughs> òótọ́ ni tó sọ o ah, ah. nígbà tí máa ń gbà tí mò ń gba tọwọ́ rẹ̀ tí ì eh, ní fẹ́ eh. nígbò bá ya yóò rí ibi gbà lọ. Ah. yóò rí ibi gbà lọ yóò ta lè bàbá rẹ̀ gan ibi tó o bá gbàdé mo sì jẹ́rìí ọ̀rẹ́ mi wọ́gọ̀ òkèrè. o ṣeun ọ̀rẹ́ mi èní nìkan ló sọ̀rọ̀ tó bọ́ pọlọ dání <laughs> kódà yìí mọ̀ pé olọ́pọlọ tó yóò ṣeun ọ̀rẹ́ mi bá sì ṣe náà nù kò sí wàhálà. láti ọjọ́ tó o ti wá mọ́ mi ìsọ̀rọ̀ tó lọ́pọ̀ lórí. mọ́ mo sáré bínú bá òun kí ló dé o ti mọ sáré bínú jù ọ̀rọ̀ àwẹ̀ létí máa ń sọ ìyí sọ̀rọ̀ ọlọ́pọlọ tí máa ń sọ̀rọ̀ àwẹ̀ yìí sọ̀rọ̀ ọlọ́pọlọ hmm. ọ̀rọ̀ ọlọ́pọlọ kọ́ nù. Hmm, hmm, ó tó ń bẹ̀ ó ti tó dákun kí nìkan náà ó dá mọ́ bínú mọ́ bínú. báà lọ fẹ́ lẹ́gbàá kó já wa máa rówó ná. ìdífẹ́ abẹ́gbálẹ́gbàá ni ó. ẹ̀ sáà sáà gbà sáà ti kọ́. kú dúró. ṣé. ọ̀rẹ́ mi ti jíṣẹ́ rẹ̀ fún mi mo sì ti gbọ́ mo ti gbà. ọ̀rẹ́ ẹ tí jíṣẹ́ mi fún ẹ tani máa rọ̀rọ̀ mi fún mo ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o ọkàn mi ò kì í tán mi ìgbà tó Ọ̀ṣun tó ní kí n wà bíbá ìgangan nínú mi ti ń dùn nínú tí mo pé ìsẹ́ ayọ̀ ni màá gbọ́ inú mi dẹ̀ ń dùn tani máa rọ̀rọ̀ mi fún ayé mi ti fẹ́ jẹ irú ayé mi dà. àmọ́ nǹkan kan ni o ẹ̀rù rẹ̀ ń bà mí o torí mi ò mọ̀ bóyá gbogbo tí n bá ní kó o ṣe ló lè ṣe fún mi o. àyẹ̀mí padà wà gbowó wá gbọ́ ọmọ mímú pé yóò gbìyànjú àti sọ tó bá jẹ́ tìyẹn gangan ni ah, máa pa àwọn ẹ̀dá ẹ̀sán ẹ̀dá mami mami inú mi ń dùn jù ní inú mi ń dùn tí máa ti dùn jù báyìí mi nǹkan mi mi nǹkan mi kí n sunkún inú mi ń dùn mi mi ti máa yọ̀ fún un ah, tó bá jẹ́ tòwó máa ṣe fún ẹ máa kọ́lé fún ẹ máa fún ẹ ní owó tó ju owó lọ máa ba ẹ gidi pẹ̀lú owó gidi ó mọ̀ ṣe lè rí nù. Ah! Ah! tó bá jẹ́ táwọn ọ̀rẹ́ náà ló ń rò máa ṣe fún ọ mami kan mami kan yọ yẹn kúrò náà kan pé èmi gangan yìí ó <laughs> gbogbo ẹ̀yà lọ́mọ mi. ní sùúrù náà ah! àná odó náà ó sáàjì sọ pé gbogbo tí n bá ti fẹ́ ló mọ̀ ṣe fún mi. máa ṣe fún ẹ. báwa la ṣe ṣe báyìí. máa ṣe fún ẹ tó mọ nǹkan tó bá ti dàárọ̀ àṣìbí ọlá lọ́jà abọ́lá kọ́ lọ́jà tó bá ti da àárọ̀ ọ̀la gẹ̀rẹ̀ báyìí yọjú sí mi. Eh. kò sí pé bóyá máa fẹ́ ṣe yẹ̀yẹ́ o kò gbé lọ sójà ó lè di gbogbo àwọn ọ̀rẹ́ wa di wọn wá kò sí kan tó fẹ́ fún ọ tí mi ò ní ṣe fún ọ. àmọ́ nǹkan kan ni o gbogbo tó bàárà fún mi lọ́jà ó ra tọ̀rẹ́ mi mọ́ o. mo ti sọ síwájú má ra tọ̀rẹ́ ẹ̀ kódà gan máa ṣiṣẹ́ máa ṣiṣẹ́ fáwọn ọ̀rẹ́ gbogbo àwọn tí máa ṣe lọ báyìí mo máa rà fáwọn tó wà lọ́jà mo máa pín fún wọn ni pé ẹ máa gbà wọ́n dá hàn olólùfẹ́ mi ti gbà fún mi ẹ máa gbà wọ́n dá hàn olólùfẹ́ mi ti gbà fún mi ẹ̀ka máa lọ. yíṣu mọ́mọ́ ṣe bẹ́ẹ̀ ni pé o fẹ́ ké èmi ò fẹ́ yùn yíṣu kún ní mi ti dùn mí èmi ò fẹ́ yùn. tí máa ti ń dùnnú jù bá wọn máa ń ṣe mi bẹ́ẹ̀ ni. kí ni gan mo ní sùúrù mo ti gbọ́n tó sọ mo jà bẹ̀rẹ̀ yùn nísìn. ló bá jẹ́ ìní yọjú sí mi láàárọ̀ la. mo ti gbọ́ mo jáde mọ̀mọ́ sunkún bíi ègbé mọ́ mi ò fẹ́ yùn. ló bá jẹ́ ìyẹn òní ni ti gbọ́. ó dáa náà a mọ̀ ríra ṣé mọ̀ lọ. mọ̀ lọ. mo nífẹ̀ẹ́ rẹ. àlọ́ mi àlọ́ o. fẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ́ àlọ́ mi àlọ́ o tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ àlọ́ mi àlọ́ o tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ ẹ ó kóra gbọ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. bọ́mọdé bá ń gé kínní gbọ́ àgbà ló mọ̀ bí tá a wó sí ṣebí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ̀jú rẹ̀ jó lórí kó tó dánìyàn àgbẹ̀jẹ̀ kádì ní. akèrègbè ni ó sọbi tó máa fokùn sí lọ́rùn òun ẹni mẹ́gbẹ́ dání òwe ìjà ló ń pa. ìgbà tí àti ìfọkànlẹ̀ ìdẹ́kun omi pípọ̀ àwífúnni kó tó dání o àgbẹ̀jẹ̀ kádì ní. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́ o ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́. ogún ọmọdé ò ní lè ṣe fọ́gbọ́n ọdún. bá a ti wáyé pa máa rí gangan la rí. afẹnufẹ́ra ṣojú rẹ̀ lábùkún ni ẹni àwí òun gbọ̀n akèrègbè ló sọ̀bi tó fòkùn sí lọ́rọ̀ o bá a ti wáyé ipa mari láàrin o ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń bá igbá tí ọtí ìfakọ̀tì ìlẹ́gbẹ́ kan omi pípa àwífúnni kó tó dání o àgbàjàkadì ni àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀ àlọ́. tẹ́rẹ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́.